أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ púpọ̀ fún Ọlọ́run. Ọba alágbára, ọba ọ̀kan Bákan náà la tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad. Sallallahu alayhi wa alihi wa sallam. Ìkẹ́ àtijọ́ Ọlọ́run kó máa bá ànábì. Àwọn ará alẹ́ ànábì, àwọn sọ̀hábà. àti gbogbo wa tí à ń tẹ̀lé ìlànà wọn títí díjọ́ gbèǹde àlùkìyàmà àwẹ̀ ọmọdọ́nà ó di ilé ìgbé lẹ́nu tẹ̀síìrì wa ilé ìgbé ẹ́písòdù kẹrin abẹ́lọ́ kó gbà níjọsìn lọ́wọ́ wa kó kún àníyàn wa ṣe ó ti ọjọ́ fún wípé kọ́ nìkan níbi tí rán ìwájú yìí ọlọ́run jọ já sí bá a fi ń wáyọ̀ ní ọlọ́run nìkan ṣoṣo tó wá rí bẹ́ẹ̀ àyà one seventy three òun là ń tù lọ ibẹ̀ náà láti wá gbé ọlọ́run kó tọ́ àtọ́nà bísíǹlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري يحيي أمنة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من أهلي هارون أخي اشدد به أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله ومن اضطر غير باج ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم إن الذين يكتبون ما النار ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم Ọlọ́run jẹ́ kí àwọn ọmọ náà ní àbáṣà. Ó rí ohun tí àbá àbúlá ìlú ohun wa gangan nílé kí n wà ní máa bùlá ọdún náà. Tò díẹ̀ díẹ̀ yọ́wà mọ́ ìwọ náà la. Ohun tá a fi máa gbọ́ táwọ́ sírì. Bẹ́ẹ̀ dòní ilé ìbá tó bí àdìkan táwọ́sílì wa ní mọ́kùnlẹ̀ fún ọkùnrísọ ti ilé ẹ̀kọ́ wa ní mábìlà àrọ́bí bí wọ́n ṣe tẹ̀sẹ̀ sílì lọ́wọ́ àfẹsẹ̀ sílì lọ́wọ́ ń bù wọ́n ṣe ti máàbù lọ́wọ́ tẹ́lẹ̀ bá ti wá sẹ́ni díẹ̀ tọ́ba ti di bí àdìkò mọ́sílì ìjà ní ìdìbò mọ́sílì láti tọ́bí tẹ̀sílì ti bẹ̀rẹ̀ irú tí wọ́n ń ṣe ní máàbù yóò tọ́ wá wọ padà olùpáwà táwọn èèyàn máa sọ kì máa sọ àwa máa sọ kìí ṣe ìsọpì kìí ṣe gbogbo tẹ̀síì la ó kéré jù mo ní tẹ̀síì mẹ́ta tẹ́mi náà mọ́nítọ̀ online súrọ́tù tí wọ́n ń lọ ní máa dùgbé ní òkú sílẹ̀ súrọ́tù lòkó máa nù dójúmọ̀ of marvel tọrọ ìyá àbí n'isi so kí la fẹ́ wípé àwọn ìsáwà náà ń ṣe àmì ní ẹni pé ẹlòmíì lè má láǹfààní àti bébì tóun náà ẹyọ kan àti bébì nínú tọ́lọ̀ ń lé káwa náà lọ́dọ̀ àwọn àwọn àtàwọn ní àtọ̀dọ̀ àwọn àfọ àmì so nígbà bá tó dẹjọ́ ọ̀la bí àwa náà ti máa ń jókòó níwájú láti 1997 èmi tí wọ́n jókòó ní ramadu àwọn àwọn àbíkọ̀ kéré lẹ́gbẹ̀ẹ́ àwọn àfa àkàkọ́ wa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè ń bẹ gbọ́dá sí pé bàbá wa fi máa ń tu dòní àwọn náà wà yìí ọlọ́run jẹ́ kí kálukú wọn sórí rẹ̀ ayé àtijọ́ gbéǹde àlùfíàmà àwọn àyà tí àwọn ń tún lọ àwọn nǹkan ńlá lọ́wà níbẹ̀ àwọn tí ó jà tẹ́lẹ̀ ọlọ́run sáàfi ní tẹ́lẹ̀ èṣù òun lọ́lọ́run ọba fi ń bá wa sọ̀rọ̀ ìnàmá harọ́mà alẹ́ ikọ̀ mọ̀lúmọ̀ ìbátà wa dámù ọlọ́run ní ẹlọ́ ọmọ èmi ọlọ́run mo ṣe ní àráàmù fún ní a ti ń sàlàyé halalan tọ́jìbán halalan mùsùlùmí òdodo bọ́fẹ́ jẹ́ ní ọlọ́run ara wàhálà tí ọ máa ṣe ni pé mi ò ní ti àrámọ̀bọ ẹnu irú ìwọ́tọ̀ ọjọ́ student tó o bá rí pé iṣẹ́ àrámọ̀ ni màmá rẹ̀ mọ́ni rẹ̀ ń sí torí pé ọbẹ̀ bàbá ní túrọ̀ báyìí tó méjì mẹ́ta mẹ́rin nígbà bá kí ló lè jí ogbó orú àràmù àbọ̀wàbẹ̀ láìpẹ́. ọba ara ní nínú àwọn ọ̀tá ìgbọ́dọ̀ jẹ́ mo ti fọ́njú òní pé ó ní hikima ọbẹ̀ nínú àwọn hikima yẹn tó jẹ́ pé hikima tó ń pè ìjà ọbẹ̀ ń hikima tó ń rò ìjà ọlọ́run tó ní ká àwọn nǹkan kan àǹfààní ó lè wà pé health benefit ààrẹ rẹ ọlọ́run fẹ́ ká rẹ kó di sí afíà ọ̀fẹ́ káàárẹ̀ ó ṣe ọ́ ọwọ́ á ọmọ jẹ̀jẹ̀kújẹ mọ́jẹ̀ tó lè kórí ibú bá làáfíà rẹ̀ ìnàmá arọ́mọ alẹ́ ìkọmọ ìmọ̀ ìtàkù òun ni tó jẹ́ pé àlàálì ṣùgbọ́n ó kú fúnra rẹ̀ ní kò wípé àdúgbò ẹ̀ ó ti ti mọ̀ nínú àdíìsì fa ìdáadà bá hasẹ́ fa áhàsì ló bíbọ́ hápà wà ìdá fa aha ló kìtì látà sórí àwọn ẹran tá a máa ń pa máa gbọ́ mi dáadáa àwọn kan bẹ́nu àwọn ẹran yẹn a máa ń dàbáhà àwọn yẹn àwọn kan a máa ń nà hárà wọn ni àwọn kan a máa ń kọ̀ pálá wọn ni kí lọ́pàá ọ̀rọ̀ àríbalẹ̀ àwọn ẹran kan bẹ a fi ọ̀bẹ torí fẹ́ àwọn ohun òlé kó wa níṣòro púpọ̀ a fò wọ́n lẹ́fẹ̀ẹ́ a wà á mú ọ̀bẹ gbogbo ẹran tó rí ọ̀bẹ paláyé gbogbo adìẹ tó ọ̀bẹ paláyé bísmìláì aláwọ̀ akíbárú òun la fi máa ń pa wọ́n fún rárá ẹran bá a máa tún kú yẹ, ìwé ẹ̀ ewúrẹ́ irú ẹ̀ làgbò irú ẹ̀ ní òbúkọ irú ẹ̀ tọ́kì àwọn ẹran aláwọ̀ àgbà pẹ̀lú aláàfin tẹ̀lé ọmọ ẹbí àdúgbọ́dọ̀ ti wà aláà. Àwọn ẹran kan bẹ ọ̀rọ̀ gbọ́dọ̀ dún wọn lọ́rùn, a máa ń gún wọn ní pàfọ́lì ní rọ̀bíkà wà ní ha ọlọ́run sọ pé wá bíbá. Ìwọ́n bá ọjọ́ ọmọ ilé ìkéwú máa farabalẹ̀ ọ máa mú àwọn nǹkan yẹn nínú tẹ̀síìdì wa tọ́bá sọ pé wọ́n ní hajj àwọn ẹran tá a máa ń gún ní irú ẹni ràkúnmí irú ẹni tí mo dé kọ́ ọmọ wà lọ bọ̀ kọ́ ọmọ wà fẹ́ máa dúró àkúnmí lọ́rùn à òdùkú ti pẹ́ ràkúnmí lágbára jù bá lọ àbá àti wo fídíò ìdíjọ́ ti fẹ́ gún ràkúnmí ní tọ́jẹ́ bá wọn tọ́ fẹ́ gún ràkúnmí àwọn náà padà kú irú màálù gan pé ọ̀bẹ la fi ń du irú mi ò lè gún màálù má ṣe mi ṣe kí o kí ni tí wọ́n fẹ́ mi ò lè dún màálù tí ìbára wọn tí wọ́n máa bí wọ́n ṣe máa ń mú màálù lè bí ọmọ tó ń màálù tó lè lè fara pàtà èdè ìdẹ́ ìsábà pa màálù kí n pa màálù ìfúnàwó màálù tá a máa pa fúnàwó kìí ṣe ní olé la fi máa ń pa ọ̀pọ̀lọpọ̀ orí odò mi àwọn tó sì máa ń pẹ̀ ní wọ́n mọ̀ èmi ọ̀mọ é mú màálù mọ́ máa ń sá

Eme nìkan máa pa àgbò tó lé ní mẹ́wàá jọ léyá kìí sì ni mo ní o àwọn ìsáwọn foundation wọ́n pa àwọn ìsáwọn pàmò family wa fẹ́ẹ̀mí ọ̀pá tiẹ̀ bàbá wọ́n pa tiẹ̀ pa tiẹ̀ ilé ilé nǹkan ẹran àgbò tí mo fọwọ́ mi dú nìkan yọ ọ̀lọ́ bíi méje sí mẹ́jọ àwọn eléyìí òsì ọlọ́run ti kéde pẹ́wọ́n náà rọrùn ọlọ́run lọ́rọ̀ wa wọ́n máa ń gún òun ni ó ti níbi tán ti máa ń gún níbi ọ̀nà ọ̀rùn àbí yábà ìní ibẹ̀ ni ẹ̀mí ti ẹ̀ wà ibẹ̀ kí ni ẹ̀mí rẹ̀ wà nígbà wọ́n bá gbó ń bẹ̀ òun àwọn ẹranko wọn bẹ òun lé wọn sì gún wọn àfikọ́ ọ̀pá ọbẹ̀ jù níbà kàbà ọbẹ̀ tàbí òfà ó tó fi bẹ̀rù ọmọ nǹkan ló ti jẹ́ pé àwọn tó bá jẹ́ ọdẹ odidi ẹ̀kọ́ kan bẹ́ fún wọn nínú ẹ̀kọ́ tí bẹ́ fáwọn sọ̀gbọ́n mi dáadáa tí wọ́n bá ti fẹ́ pa nǹkan wọ́n tó bismillah Allahu akbar àbá àmọ́ ni àti tí pa ẹran àwọn ọdẹ sọ̀gbọ́n mi tó bá ti gbé ìjà bẹ́ ó fẹ́ pa ìgbàlá púpẹ̀ lálágbà ìbọn báyìí pẹ̀lú ọkọ̀ ọlọ́run fi bí ó ti ọ̀rọ̀ lẹ́bi kóbò pàpà máa lójú máa ń kọ̀ọ̀kan sọ̀rọ̀ pé ní ìsìn kọ́ wá sọ pé ọyá ìjà bá ní máa gàlà ẹgbẹ́ ọ̀fẹ́ ibi ó ti bá lọ ibi tó ti sàládà lórí ibi tó ti mọ̀ lórí tó pé ẹ̀mí ìsàlá o lè rí ọ̀fẹ́ kọ́ ọba rẹ̀dù bísmì láì ọ̀láwàpù o ti pánù èyí tó wá rí ọjẹ́ ń bẹ̀ jọ ń fara rẹ̀ balẹ̀ o ẹran tó bá wá jẹ́ sí pé nípìnlẹ̀ àlàálì ní ká jẹ́ àárín ìtọ́sọ́ di àrámù ẹran yẹn wá kú fúnra rẹ̀ ẹbá tó ti kú ni kò ní mọ́ àrámù ni. ẹ gbọ́dọ̀ jẹ́ o إنما حرم عليكم الميتة والدم irú àwọn ẹran yìí mọ́rọ̀ torí pé à owó náà àfi rẹ̀ kọ ní èdè aṣọ ọ̀nù ọ̀ṣẹ̀rẹ̀ ilé ìmọ̀ ẹ̀lọ gbẹ́lẹ̀ ẹ̀gbọ́lẹ̀ tó bá wá fẹ́ já sí pé ẹran

ẹlẹ́dẹ̀ oku kù jífà fúnra nílẹ̀ mú àbábà tó dáadáa ẹ mú ọ̀bẹ wá ṣe bísí láyàlá àgbàrò lẹ lọ pa ìbíhù pa ẹlẹ́dẹ̀ bó o ṣe dúgbò ẹ̀yẹ kọjá sí pé ọlọ máa záàlà haramu ìwọ náà ọlọ mo rò pé ká ní òkú fún rẹ̀ kan ẹwà bàbọ́ ti kú iná máa àrọ̀ máa rẹ̀ ikọ̀ mọ́lùmọ̀ ìpàtà ọlọ́lọ́ èrò ni mọ̀ kọ́dé wọ̀ láti fáwọn wà ẹ̀ńtọ́ bá jẹ́rú ẹ̀ ẹlẹ́sẹ̀ ni a ló ti pèdè ní o kí láti jẹ́rú ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n ìsù náà kan bẹ níbi ìdájọ́ there is an exception tó bụ bẹ̀rẹ̀ ìsàmúwọ̀ exception ẹgbà mójúbà àwọn ọmọ tí pariwo yẹn bá mi lójú tó bẹ̀rẹ̀ tó ń tọ́lọ́ kí ni ìtumọ̀ exception kò sí rúùn àfẹ́ nǹkan kan bẹ òkú rẹ̀ á máa jẹ́ òun naa náà ya àwọn ẹranko inú omi fún ìdájọ́ kan tó ń bẹ ìtòyà lọ́bẹ̀ ẹranko tó jẹ́ pé a máa gbé inú omi a tún ilẹ̀ àwa bá tó ti kú kí ní ìdájọ́ ẹ̀ abalẹ̀ tó lọ́lọ́ irú wọn ní kọ̀ọ̀kọ̀ náà la máa tí wọ́n máa ń fi máa fi sí inú ọbẹ̀ kọ̀ọ̀kọ̀ náà ni ọ̀pọ̀ lọ́la yìí jẹ àbí tẹ máa fi sórí àmàlà. Ṣé ríru àwọn ẹranko omi pé o. Ànábì ìwà sọ́lọ̀ lọ́wọ́ àrẹ ìwà sọ́lá, wọ́n bí ní ìdájọ́ nípa omi odò mi. Ó ráwọn tàbí àwọn ọ̀dàbí èmi àti ẹ. Gbogbo nǹkan ní máa yí àwa, ó lè yí, ó lè wa, any question, no question. Tó o bá ráwọn student tí wọ́n wà in inquisitive, tó jẹ́ pé they possess the quality of inquisitiveness. ọ wà nínú ntọ́ran èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ lọ bí àwọn tá a jọ kẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ èmi máa béèrè béèrè èmi èsì ìbéèrè béèrè òmùmú mi mi tí màá ní ó fi kódà ìgbà tí n bá ní general ní public èmi wa mo rántí àwọn kọ̀ọ̀kan tí mo bi mo rántí èsì mo di àwọn báàsù wa tí wọ́n kọ́ wa láwọn ilé tó mi tí wọ́n dá mi lóhùn dọ́lá mi ò gbàgbé dọ́lá mi ò gbàgbé ẹ̀. ìwọ́pọ̀ ọjọ́ tó rí ilẹ̀ ilmi èèyàn máa béèrè béèrè ṣùgbọ́n sọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ béèrè pàápàá ìbéèrè tí ò mú làákà ìdání. ìbéèrè tó bá mú làákà ìdání èèyàn máa béèrè kódà ìgbà míì tó ọba bí àwa náà màá ní kó wá ń sùúrù dọ̀la ìtumẹ̀ nípa wa náà ṣe kí ni o àbọ̀rọ̀ ohun tí àgbógbò kẹ́kàwà náà mọ̀ nípa àmà kéré àwọn fàṣà yánú wà gáàbá àkàṣì àìmọye ìsálà àmà. sọ wá rí nínú àwọn ìbéèrè yẹn làwọn sàábé fèǹtì ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ń béèrè nípa àlìbáhárù adẹ̀bí sọ pé àwọn ẹranko tó jẹ́ bàhárí jà àwọn ẹranko tí ń gbénú omi tó ti yẹ́ bá àwọn mẹ́fà òde àwọn ẹranko tí ń gbé mọ́ omi fẹ́ táà bá bá wọn ló lé sí omi oòrùn níbi oòrùn ìdí ilé láàyè máa jẹ wọ́n lọ àbáwọn níbi ọ̀rọ̀ tó ló máa jẹ́ kí ni máa jẹ wọ́n lọ. wọ́n rán bí àbẹ́bí àbẹ́bí níṣẹ́ ẹ̀rọ mi òkun àbómi odò tẹ́ ń béèrè yẹn omi mímọ́ ni àlèhílù máyẹ́sáàbù ibi tí mo lọ nìyẹn arábì ló ní odò bẹ́ẹ̀ kan mọ́ omi òkun ni mímọ́ ni àwọn omi odò ńláńlá náà owó ti sọ ń bò ní pé ìdá bálaga máàwù kù làbẹ́ làmúlòsùn ìlàkọ́bà tó orí omi bá ti lè tó kèé ṣe kúlà wé ìfẹ́ ti jẹun kúlà tù òṣùwọ̀n kan ní lárúbáwá ó níye kílógíráàmù tó lè wọ̀n jẹ́ ká fi wọ́n irú táǹkì omi tó bá ti tó bá ẹgbẹ́ kò lè gba ẹgbẹ́ mára mọ́ kápẹ́rẹ́ aṣomi odò tó pọ̀ jù bá lọ anábì lómi odò omi mímọ́ ni àlẹ́ ìlú mẹ́rin pàtó nǹkan bá jọ́kù bèbè bẹ́ẹ̀ bá nínú odò ẹlẹ́gbẹ́ kí ni o ẹlẹ́gbẹ́ àpò òní ti kọ́ ọmọ ní bísílá láti òní jẹjẹ yẹn haram kí ló dé wà sí bísílá ìpa olódò ní ọrùn gbogbo ẹgbẹ́ aláyé máa jẹ́ ń sùn gbogbo kọ̀ǹkọ̀ máa jẹ́ ǹsùn àwọn ẹranko ní ìta máa jẹ sí nínú omi máa jẹ́ ǹsùn ìkòkò tí mọ̀ tí wọ́n máa kòkò tí wọ́n fi Yorùbá ìrìnlélọ́kùn ibo ni gbogbo tí wọ́n fi dé a máa gbé orí a kó máa gbé orí ilẹ̀ tó o bá bá ìkòkò tí mọ̀ bí fún ọ ọba ní rú junction Muslim torí pé wọ́n tó ń gbọ́ bẹ̀rẹ̀ sí ìlú ọmọ ìdí jẹ́jọ́ àdúgbò sọ pé ọba nínú ọ́ọ̀lù kan tí di odò ajẹ́pọ̀ ilẹ̀ lọ wa kú sórí ilẹ̀ kèé omi ìdájọ́ orí ilẹ̀ jẹ́ àbábùkọ̀ ó tún omi àǹfà náà mọ́ bọ́rọ̀ sí àǹfà o àǹfà ń kó rí ilẹ̀ ó sì gbénú omi ni inú omi tó bá já sí pé àǹfà àbí hippopotamus erinilóko orí ilẹ̀ ló kú sí dry ilẹ̀ ajẹ́kórí ilẹ̀ ló wà nígbà tó kú ẹ̀ẹ́kùn nídájọ́ àwọn ẹran orí ilẹ̀ lóòótọ́ àlejẹ wọn ṣùgbọ́n ń gbà tó ti kú sórí ilẹ̀ páàrọ̀ bẹ gúngbù rẹ̀ ẹ̀mọ́jẹ́ ẹwà bá ń pàdé sí omi ẹgbá erinrin lọ́kùn tó mọ̀ ẹ̀bà lé sí omi ibẹ̀ lọ́wọ́ kú sí ìdájọ́ ìdájọ́ omi ẹ̀yà àmú wẹ́lẹ́wẹ́lẹ́ ń bá ní ọ̀pọ̀ mo rò pé àgbọ̀ ti clear so insist now exception àyàfi tó wà bẹ́nu kọ́ ọlọ́run àtó lọ sí ẹ̀sìn gbọ́ yé pé ẹja wọ́n mọ̀ débi sí láìka tó pa ó méjì ẹ̀ ọlọ́dún àtòrí ni. ọlọ́run ní ìdí àmà àrọ́mà àlẹ́ ìkọ́mọ́lé máa ń bàtà wà dámà ara ń tó tó jẹ́ èèwọ̀ òun ni àdámù sọ orí àti àlìmẹ́ta àti táa bá lọ ọ̀rọ̀ ló fi dáadáa ìwọ gan lè rí àǹfààní tó wà ń bẹ̀ àǹfààní tó wà ń bẹ̀ a lè fún lọ síbi ifá ìdà tó fèèyà àwọn ábí ààrẹ kọ́ mọ́ bá àti kéne kọ́ mọ́ bá àti fíàfíà ọlọ́run ọ̀fẹ́ ká jẹun tán kí wà láòṣe kí ni ó dé bá wa ọ̀fẹ́ ká jẹun tán ó jẹ́ pé àwọn òbí wa ilé ìwòsàn ní kí ni òun ni wọ́n tún máa wá owó rẹ̀ ara ìtìmọ̀ eléyìí tó ṣe ni tó wà ní ibẹ̀ òun nìyẹn. Jọba ọlọ́run ni o ẹ ṣọ́ra fẹ́jẹ̀ fún ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀ yẹn ọ̀nà kó ọ̀nà oríṣiríṣi ló lè wá mo ti sọ káńbẹ̀ òun ni káfíń ẹ̀jẹ̀ wọ́n á fè sí yóò ti yọ a máa dàbí ẹ̀dọ̀ àwa náà jẹ́ rí ń gbà wà kékeré kọ́lọ̀ òun yọ torí pàmò òun náà ń pè ní tí bá ń ta ládùúgbò jọ ìgbà bí wọ́n lè mú ẹ̀sẹ̀ ní ẹ tí wọ́n á fọ́ ẹni ààrẹ tí yóò dì wọ́n wá fi kó ara ingredient wọ́n á ṣe tí ó dìgbà yóò ti wà pàrúfì sórí ọjọ́ ọjọ́ student you shouldn't behave like an ignoramus ọ̀gbọ́dọ̀ ṣe bí aláìmọ̀kan àìsáyò dálámọ̀ ọ̀kábàtì gbogbo nǹkan tó ọba fẹ́ jẹ láyé rẹ̀ máa wo kí ni ingredient kí ni wọ́n fi ṣe wọ́n ti wá mú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó fi bì wọ́n ti fún òní ààrẹ wọ́n bá lóòrùn wọ́n wá lọ́ torí lúbúlúbú lápẹẹrẹ wọ́n wá fi sára bisikíìtì tó lè jẹ bisikíìtì yẹn láà haram ẹlẹ́kẹta wà láàrín ẹ̀lẹ́sìn bírì ẹ̀rẹ̀ ẹlẹ́tẹ̀ ìwọ́n náà rọ dúdú ẹ̀rẹ̀ bá àlejẹ àlejẹyẹ àlejàdìrẹ àlejẹ tòlótòló àlejẹ ewúrẹ́ àkọ àtàbò àlejẹ àgbò àlejẹ àgùntàn àlejẹ màálù akọ àlejẹ màálù abo a lè jẹrà kọ́ àti bẹ́ẹ̀ lọ lókò dáadáa ọdọ̀ wọ́n ni ẹmọ́dẹ̀bí ẹmọ́dẹ̀bí kí ni ẹmọ́dẹ̀bí àlèkùnzíwù ẹlẹ́dẹ̀ ó ní pé àbọ̀wọ̀ síbi ọ̀rọ̀ àdíjì lórí ajá o múra ara wọn kan àwọn aláìmọ̀ kan tí wọn ò farabalẹ̀ fún mà tó rẹ̀ tó burú ni kéèyàn jẹ́ já ìlú wàhúwà láàyè ìdírí àmà oúnjẹ lò èèyàn já láìmọ̀kan kó o fìgbà pa láìmọ̀kan ni ọkọ ọmọ dá sọ̀rọ̀ màsáìlù èèyàn kọ́ ọmọ dá sọ̀rọ̀ ọmọ ká bíbélì lọ́ba mọ̀ ara máa ká bíbélì rẹ lọ àní gbógun tí ó àwọn èèyàn ọmọ tara rẹ gbà síláàmù ọmọ gbàládà ṣùgbọ́n kọ́ wá gbàládà one million

bìbìrì kan mọ̀ pé ẹran ọ̀gbìn lẹ́lẹ́bẹ̀ ẹran tí máa ń jẹ̀jẹ̀ kú jẹ ni ẹran tí máa ń jẹ ilé ni ẹran tí máa ń jẹ tí ó ta ni ọlọ́wálẹ̀ ìmọ̀sùlùmí o ẹ̀ṣọ́ ààyè tí wọ́n bá wàá rò dàgẹ̀ ń bọ̀ ti ní

torí ọlọ́run fún ìfọ̀ aláṣẹ. ọlọ́run ni wà máa wù nílà bí i ńlá àbá àwọn ẹgbẹ́ kẹfì ọlọ́run bá ní kẹwọn wọ́n ní ìtumọ̀ rẹ̀ wọ́n ni ẹgbẹ́ wọ́n ní wà wọ́n ní bákan náà ni wọ́n tó ṣe láràmù lé wọn lórí nǹkan tí wọ́n pa pẹ̀lú àpẹ̀sẹ̀ mọ́ wọ́n ní wàhálà máa dúdú hà aláàgẹ́rì ìsìn ẹ máa gbọ́ wọ́n ní tí wọ́n pa tí èso ẹ̀kọ́ ọlọ́run ni wọ́n fi pa wọ́n pa sí ìtọ́yàtọ̀ tó ẹ̀kọ́ ọlọ́run nínú àǹsọ́ọ́dún wàlàndàd nínú àwọn òòfà àwọn ère àwọn nǹkan míì tán mú ní gbàkejì ọlọ òun náà pẹ̀rẹ̀ yẹn fún wàlàndàd ẹran tó fi mú jẹ irú àwọn ẹran tó bá já sí wípé wọ́n pa fúrú àwọn nǹkan báyìí haramu ni fúrùbá tí wọ́n bá àwọn ọkọ̀ yóò báyìí wọ́n pa ẹran yẹn kò ń sọ ẹkùn ọlọ́run náà wọ́n bá kó ń bá yàtọ̀ náà Ṣàngó tọ́nà ní jẹ́sàbó wọ́n pa ẹran fún Ṣàngó Ọya tọ́nà ní wọ́n pa fún ti jọya ní Ìbàdàn wọ́n pa fún òkè Ìbàdàn ní wọ́n pa fún

àpọ̀pọ̀lọpọ̀ nke tó tó yàtọ̀ sí léyìn nínú àwọn oríṣiríṣi òǹfà táwọn jàìlíyà ìgbà ìmọ̀kẹ́ bánàbí wa Muhammad sọ́bọ̀ bá rọ̀ sí gbogbo owó àwọn òǹfà abúzọ́ máa ń fẹ́rẹ́ ọ̀fẹ́ jẹ́ pẹ̀lú ààrẹ yìí ṣe gbogbo ẹran tó bá fẹ́ ẹ lọ lọ́dọ̀ nílẹ̀ Yorùbá wọ́n bí ìrìnàjò ń máa àwọn èèyàn a máa pa jẹ, wọn a máa pẹ̀rẹ̀ wọn ò ní ara yà sí wọn alhamdulillah alhamdulillah sàárà ò ọ sí lè rí sàárà kò yà sí lè rí ọlọ́run kò ní ọjà sí bọ́ lọ. ta ló ya tó sàárà ta wọ̀ ẹ̀rọ sáà ẹ̀rọ rí ìgbà péjì àtàwọn yóò lóko ní àìjọ ọ̀sẹ̀ ìyàsẹ̀lẹ̀ tí wọ́n ní àdúgbò pé bẹ́ẹ̀ kò súnmọ́ ní ẹ̀yà ìyá tí ọ̀nà lágbo ẹbí padà kò lè súnmọ́ mi kò máa pariwo ilé wọn pé ẹ̀yìn pé ẹnìkan o ọmọ o o ibi ọba tó lọ ìtajà ìgbéyà

ṣé òfìsà akékeré sọ̀rọ̀ àwùjẹ́ àtàwọn míì wọ́n lọ ṣe wá àsìkò búrú lónìí náà àwọn ń fún lórí social media àwọn ń bára wàhálà ẹnìkan ẹnìkan àwọn èèyàn lọ ṣe wá àsìkò búrú nínú ilé ìwé ẹ̀ ilé ìbàdàn ó ní bàbá òkè ní lójú ọ̀nà wọ́n ní láháúlà wà láàkùn wáta ńláàdùnlá áàdùnlé wọ́n bẹ̀rẹ̀ mẹ́ta ó ti bàjẹ́ mo ṣe sí ìlú gbẹ̀rẹ̀ mo ṣe ìgbà ní lójú ọ̀nà òde ebe pé èèyàn sọ fún ẹnu wa mo ti kọ̀ọ̀dà kí bá mọ́ wọn mo tó máa ń bẹ̀rẹ̀ sí wọn ya ilé sùn tó ó má jẹ́ kí kọ́ ríran wèrè sí ọ tẹ́lẹ̀ kan láyá lẹ́yìn tó lọ́rùn ríran sí lọ́rùn ìrẹsọ́ fúnlọ́rùn ìrẹsọ́ tó láwọ́ lọ́wọ́ aláàfù wá sàyí láti là ní káwọn ṣe bẹ́ẹ̀ káwọn náà bù sí yóò àjẹ́ lóhun tó ti tọ́wà pẹ̀lú rẹ̀ ọ̀sà lọ. ó bẹ̀rẹ̀ ríran sí mi tó bá bẹ́ ríran sẹ́lẹ̀ kan pé wọ́n ríran sí ọ àbá tùlá ìwọ́n lẹ́ kẹ́pì ní ọwọ́ agbóná kàtàlẹ́ ọmọ bàá pé ní àwọn olórí ibú èèyàn ni máa ríran sí ni ó lè olórí ire ó ń pa àwọn gómìnà sí nàìjíríà lórí ire ẹyọ kan nù wọn àwọn olórí ibú ni máa ríran ni wọ́n rí ọ̀bà wọn wọn náà lọ́ba wọn sọ̀rọ̀ mo ọlọ́run ọba wọn sọ̀rọ̀ wà láì ọlọ́run ọba wọn sọ̀rọ̀ kìí sọ lọ́ọ̀ títí àná ọlọ́ba wọn sọ̀rọ̀ bóyá ṣàìsọ ọlọ́ba wọn sọ̀rọ̀ àbálí ìtẹ̀nà àbí ìbìlísù kìí sọ ọlọ́run tí ọjà sọ́mà àti ẹ̀lọ́ wọn sọ̀rọ̀ táwọn olóòórùn àwọn àbá ọba sọ̀rọ̀

Kéèyàn bá wo ọrụ ń tẹ̀lẹ̀ Nàìjíríà ṣáájú lẹ̀ṣọ́ lóòótọ́, èyí ó ní lẹ̀ṣọ́ òní wáyé. Òní wọ́n ti náà, ọ̀la wọ́n bẹ̀rù, ọ̀rọ̀ jalè nìkan, jọ́ mẹ́rin wọ́n pọlọ́pàá, jọ́ márùn-ún àwọn kan bá wàhálà. Pásítọ̀ wá rò pé ah! pẹ̀lú gbogbo wàhálà yìí ọyẹ náà Boko gbogbo <laughs> bàbá bá bíbọ̀ olùsọkúsọ wíìdù ó ní lẹ́ṣọ́ ilẹ̀ wáyé ilẹ̀ṣọ́ wáyé bọ́ọ̀ báwọn ọmọ ìjọ rẹ̀ wọ́n tó kọjá àbùkà ìsírẹ́lì ẹlẹ́tẹ̀ àbájá sọ́ọ̀tì yẹn kọ̀yẹ́ kó dé sọ́ọ̀tì ní sunday kó rí èèyàn àti ọba yín sọ̀rọ̀ ni èṣù lọ́ba yín sọ̀rọ̀ ẹ àwọn ẹni èṣù wọ́n yẹ bóyá ń bá a lè túmọ̀ rẹ̀ sí náà kò yẹ kó ìwà ìwòkò rọ́mọ ṣọ́ọ̀ṣì kan ó ní ìrẹsẹ̀ òdì wáyé wà lẹ́yìn ìrẹsẹ̀ wáyé ọlọ́rọ̀rùn wọ́n gbogbo àwọn ìjàmbá òdì díẹ̀ tí wọ́n bá lulẹ̀ ka nínú eléyìí ń bá ní wà máa ń wù ní bí ẹran tí wọ́n bá pa sọ́lọ́ ẹnìkan sàárà tó ya sí yẹn lọ́ba ṣe kí ni o ọba ni ọ̀pọ̀ lọ́ba pẹ̀rẹ̀ mọ́ ìṣẹ̀rú ẹ̀rọ. kódà kan ṣe bísímìláì ten million kan bísímìláì Allahu bísímìláì Allahu bísímìláì Allahu bísímìláì Allahu bísímìláì kan ten million ó lè jẹun yẹn. wà máa ń làbí ńlá gbogbo ń wọ́n wọ́n pa fọ́ ya wọ́n pa fún nǹkan míì tó yàtọ̀ sọ́nà àgbọ̀dọ̀ jẹ́ àwọn àpẹ́ alẹ́mọ́ alàmì ìwà wo ìtí wọ́n bá pa fún ọdún wọn ń kọ́ sọ́rọ̀ níye ìtí wọ́n bá pa fún ọdún wọn ìmáàmù wa kúrú tùbí inú tẹ̀fìrí tó tẹ̀fìrí mo fi ń ka ọ̀rọ̀ jáde òkè sọ̀rọ̀ fẹ́ẹ̀nú ọ̀pọ̀ wọ́n ní ìyàwó àìsàn ọlọ́gbà ìyọnu tí wọ́n wọ́n tí wọ́n nípa tí àwọn tí èrùsẹ̀ lárúbáwá tí wọ́n máa ń pa fáwọn ọ̀dọ́ wọn kí ló wá máa ń ṣẹlẹ̀ fàyàdúrúnà mí ní ùgbìrì mùsùlùmí náà wọ́n a máa wá àjùṣẹ̀ bọ́ ń bẹ̀ wọ́n lè pa kéèkè tí wọ́n ti máa ń gbà Christmas wọ́n lè pa tọ́kì wọ́n wá fún mùsùlùmí ń wọ́n ya ìyàwó Aisha fàkọ́ láti mọ́ọ̀dù bí àlìdáálíkà ìyàwó bàlátà kò lómi ní òun ó bá pa ọjọ́ yẹn ẹ̀mọ́jẹ̀ níbẹ̀ rárá wọ́n kù lú ní náà ní àwọn tó bá jọmọ́ èso bẹ́ẹ̀ wọ́n fún ní lọ́gẹ̀dẹ̀ wọ́n fún ní lọ́sàn wọ́n fún ní ní ààbò tó mọ́sálà yẹn ni pé tá lè jó jẹ ọdún àwọn akèfè mi ọ̀rọ̀ bíi mẹ́ta náà lọ wà lórí ẹ̀ ọ̀kan nínú ọ̀rọ̀ nílé ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ ọ̀rọ̀ mẹ́ta ọjà kẹ́kọ̀ọ́ mọ̀ fara àrẹ́balẹ̀ kọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé oúnjẹ ọdún àwọn èyí ò lè rí lò tí mo fi ń sin lọ́ọ̀ mi ṣùgbọ́n ń bọ́bá láàrin jẹ́ mi ò ní rí tó ń bíbíà kódà mi ò ní rí sẹ́lẹ́sẹ̀ àbọ́ta ọmọ èyí bọ́kàn tèmi balẹ̀ ní èyí tó ń jẹ ọdún mo fa sí ara wa máa ń lọ́rẹ́ pa fún tọ́ yàtọ̀ sọ́lọ́ mi ó ní àwa ìṣà mọ̀ mọ́ síbi ọ̀rọ̀ kẹta nìyẹn ọ̀rọ̀ kan ní pé ẹ má jẹ ọ̀rọ̀ kejì ní pé oúnjẹ ọdún wọn ni o sọ́rọ̀ mi yé oúnjẹ kí la pè wọ́n àti tí wọ́n pa o àti rẹ̀ tí wọ́n wọlé ẹ̀mí jẹ́ ó dọ̀rọ̀ mélòó ó dọ̀rọ̀ mélòó ọmọ kẹta wọ́n ní pé ẹ̀ẹ̀lẹ́ jẹni tí wọ́n bá pa fọ́dọ̀ wọn ṣùgbọ́n tí ò bá ṣe tí wọ́n pa ẹ̀lẹ́ jẹ ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọn níjọba àbájọbí ọ̀rọ̀ ọdún áfẹ̀jú bá lọ èyí tẹ̀lé bí ń sin lọ́ọ̀ mi èmi jẹ́ ó ti lé lọ́gbọ̀n ọdún eti èsì ìdójú ọdún wọn ní ìkọ́kọ́ òṣìṣẹ́ ní mo ti bá wọn pa di ẹrí bàbá àbúwà lé ètò ọjọ́ wọ́n mọ̀ tó wá sí ìṣẹ̀lẹ̀ twenty five January one nígbà wọn ti wa náà àyè ìdójú ọdún pé ìṣẹ́ ẹ̀kan pé wà káwá bá wọn pa èdè oṣù ẹ̀ láyé January twenty five December one ọlọ́wọ́ abẹ́bẹ́ sórí mọ́sálà ìsìrọ̀ bàbá ní túrọ̀ mẹ́rọ̀ bá gé wà ẹni tọ́bọ́rọ́ jẹ́ sí wípé ìnira wàhálà ìbòòrò lọ́wọ́ ọ̀sẹ̀lẹ̀ sí àwọn àbáà ní ìtọ́lọ̀ ọba ń sọ tọ́yẹ̀ ń lè lo sábàbí ìnira yẹn ní sábàbí kéèyàn kú tàbí bá ọ̀bà kú àìsàn tó lágbára ó sì ọ ẹni tí rù nira bá ń bá mú jọ́ torí ọlọ́gbọ́n mi ìnira tó jẹ́ pé ó lè bá kó kú ah, ọ̀pẹ̀sẹ̀ kọ́ ló kù kí ló dé àtijẹ́ta ní ojú jẹun kí ló dé bí ọ̀jẹun ìlú Ìgbò tó wà ajá lórí àtẹlẹ́bẹ̀ àpògbogbo rẹ̀ bó ṣe fẹ́fẹ́ ọba ìbò ṣe parí mọ́lẹ́nu lọ́ba ọba sì máa jẹ́ tí ó fi padà dé bá bẹ̀ ìwọ́kẹ̀ lọ ra bọ́ lásán ni kò ní lórí kò ní búrẹ́dì kò ní ẹgbọ̀ kò ní supermarket tó lè supermarket wọ́n tó lé àwọn kílò ẹ̀kọ́ ẹ̀gbẹ́gbẹ́ àwọn dóòlù ọ̀sìn kan kàtó nínú ẹlẹ́gbẹ̀ẹ́ wọn lọ fi ti nù ọmọ ẹjẹ́ níwọ̀n bá tó òfin ní ẹ̀kọ́ àwọn àbá àbí májèlé tó wá rọ̀ máa yóò dà sí ìtọ́ ọ̀fẹ́ jẹ ìlera tó lágbára ló mọ́ ẹlẹ́kẹ̀ẹ́sì yóò dà sí yóò tàí ìṣòro tó ẹ̀jẹ́ sùn yóò fa èdè àrùn gbọ́rọ̀ yóò fa kọjẹ́ pé ìlera tó yára bẹ̀rẹ̀ ní wa padà jájá ó padà jẹ ẹ̀jẹ̀ ó padà jẹ tó èkó lè kí àrẹ̀ yìí mọ ẹ̀jẹ̀ ọwọ́ nítorí òjẹ́ tó ń gbọ́ àwọn àdúgbò bá mọ ẹ̀jẹ̀ gan kò ní tán òfin rẹ̀ ó rí omi ó rí pure water ó rí ọtí lọ wá rí ọtí òní rẹ̀ ń bẹ yóò tún jẹ́ kó gbé ọmọ àti kí ni ọmọ àti ọdún kọ́ gbùgbẹ́ mọ́tì ká nítorí òjẹ́ tó ń gbé ọdún fífẹ́ mọ́tì má yóò jọ sí pé nǹkan ara mú bọ́ fẹ́ jẹun yóò là ọ́ níbi àdánwò tààrò tó bá wá rí bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ bá wọn tí ọ̀kọ́ jẹ́ ẹnu àlà wàlá ìsmaàlì wàlá ìsmaàlì àbọ̀ àlẹ́kọ̀ọ́ èrè tẹ́lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run orí ẹsẹ̀ rẹ̀ dé ìlú ìlọ́rùn lọ́rọ̀ àgọ̀ kúrú rọ̀ dájúdájú ọlọ́run ọba aláforíjì ni àwọn àgbẹ̀gbẹ̀ ẹgbẹ́ jẹun náà kìí ṣe pé wọ́n fẹ́fẹ́ bẹ̀ ṣùgbọ́n wọn sì ní rámú tó o sì ní pé tààtà sí kọ́ ọ jẹ́ tó o rí nǹkan mìíràn pé o lè jẹ tó o sì mọ̀ pé bí kọ́ ọ jẹ́ yóò bá bàálì fara rẹ ọwọ́ ajẹ́ ọ̀fẹ́fẹ́ fún wọn torí kọ́nà ọmọ ọgbọ̀n irú ẹ̀sẹ̀ yẹn gbé rẹ̀ lásìkò yóò bẹ̀ fún rọ́ rahim ọlọ́run ó tọ̀ wá aṣọ ọlọ́run kẹwàá kó òun jẹ wa o. ọlọ́run nínú ẹ̀lẹ́bí náà yẹ kúrú náà máa ń sọ́lá lọ́rùn nínú ìfúta wọ́n yóò tẹ̀rù nàbí ìsàmà náà ó kọ̀ nílá. أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم àbáàbò láàrí sórí àsìkòtà abẹ́lò títọ́. Áyà yìí wọ́n ń sọ ohun títẹ̀ láti fi lọ́la. àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ń sọ̀kalẹ̀ láti sánmà. Tó sọ̀kalẹ̀ sínú ọ̀rọ̀ rẹ̀ sínú àwọn sílà tó ti sọ̀kalẹ̀. Àwọn ọ̀rọ̀ nípa àmẹ́bíwa Muhammad tọ́lọ̀gbà àlọ́sọ́là ọ̀bẹ̀ nínú síra wọn àwọn tó já sí pẹ̀ǹtà àti sọ̀kalẹ̀ sínú síra wọ́n wá ń dọwọ́ bẹ̀rẹ̀ wọn àjáyé orí wọ́n yẹ sẹ́rù nàbí ìsámẹ̀nà ọ̀rí ìlà wọ́n wá ń mú ọ̀rọ̀ ọlọ́run ní owó owó kékeré wọ́n wá ń tà lówó kékeré owó ọkùn kó láàrin náà sàlàyé àwọn àbá àtọ̀ máa ń ṣe jálàdì tí wọ́n máa ń ṣe ẹ̀bùn àwọn àbó olóògùn ni máa ń pè wọ́n sábàtọ̀ pé jálàdì atọ́ ń àwọn àbó olóògùn tí máa ń gbowó lọ́wọ́ àwọn ẹ̀bùn wọn gbà ní ilé ìnáwó tó máa owó yáwó yóò fowó láta àwọn náà máa ń fẹ́ lórí àwọn ayé ìgbà ọlọ́run yẹn máa ta ọ̀rọ̀ owó ẹ̀ta lówó ọlọ́run kí lọ́lọ́run bá lè ẹjọ́ dọ̀la ọlọ́run láwọn ló ń ṣe bẹ́ẹ̀ wùláríkà máa yá kù lónà fi ibùsùn ní ìlànà iná ni wọ́n ń jẹ síkọ wà láyúkà ní mòhúnmọ́ lọ́wọ́ ìyàwó mọ̀lá kìyàmà ọlọ́run ní owó ìrọ̀lẹ́ ẹ̀kan débi pé yọ ọba sọ̀rọ̀ ọjọ́ wà kí ọlọ́run ní fọ̀rọ̀ mọ́ wà àdáàbọ̀ ìyá ẹlẹ́ta ilé ọlọ́run ẹni tí ó rà forí jẹ rẹ òun ni ìjà jẹ lórí ọ̀nà rẹ nílẹ̀ àmọ́ nígbà ọba di ọ̀la a máa wá tẹ̀síwájú lórí ẹ̀sìn àti àwọn àlàyé eléyìí tí a bá lọ kọ́lọ̀ dá سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين